إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àyìn ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ ọba tí ẹ̀yìn yẹ àwa ìrànlọ́wọ́ ọlọ́run ọba náà àtọ̀rọ̀ àmójúkúrò ọlọ́run ọba kúrò níbi àwọn àṣìṣe wa. asádi ọlọ́run ọba kúrò níbi àwọn aburú ẹ̀mí wa bákan náà asádi ọlọ́run ọba kúrò níbi àwọn aburú tó ní láti ṣe pẹ̀lú àwọn àìṣedéédé wa ajẹ́rìí wípé kò sí ọba kan tí ìjọsìn òdodo tọ́ sí àfi ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo àti pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kí wọ́n bá òjíṣẹ́ náà ti àwọn aráalé rẹ̀ táwọn sàábì rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbìndàlọ́kìyàmà kí ọlọ́run ọba kí ó má ṣàìkà wá fún wọn. lẹ́yìn àbí ìdínláhi ta'ala àti gbogbo akábọ̀ sórí ìjókòó alálùbáríkà èyí tí a ó tẹ̀síwájú nínú ẹ̀ nínú àlàyé láti inú tíra al-arba'un an-nawawi lil-imam an-nawawi rahimahullahu ta'ala. ní ìjókòó tí o ní ó bẹ̀rẹ̀ pẹ̀lú hadithi ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá wọ́n ní. الحديث الحادي عشر عن أبي محمد الحسن بن علي بن أبي طالب سبط رسول الله صلى الله عليه وسلم وريحانته رضي الله عنهما وإذا تدى بابا محمد ايتي أرقى الحسن وما علي khalifa ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn khalifa òjísánlá muhammad sallallahu alayhi wa sallam ali yìí ọmọ ní í ṣe fún abu talib alhassan yìí bákan náà gẹ́bí ó ṣe jẹ́ ọmọ fún ali bẹ́ẹ̀ ló jẹ́ ọmọ ọmọ fún òjísánlá muhammad sallallahu alayhi wa sallam. من صبت رسول الله صلى الله عليه وسلم الصبت أناني أمام سجميت توبي ربي تلك فاطمة رضي الله تعالى عنها وأرضاها أوني ياتوبي الحسن أم أم èyí tí ọkùnrin bí òun ni wọ́n ń pè ní hafid torí àwọn ọmọ ọmọ ni alhassan ló jẹ́ sí ìránṣẹ́ ọlọ́run wọ̀rọ̀ ìhànẹ́tìhì àti àrítutu ojú rẹ̀ ọmọ ọmọ ló jẹ́ fún àrítutu ojú ló sì tún jẹ́ fún. ìpìlẹ̀ kẹ́límà rọ̀ìhánà yẹn àwọn olùmọ́ni az-zahratu at-tayyibatu ar-ra'iha ìpìlẹ̀ ìtumá rẹ̀ wọn náà ni òdòdó kan èyí tí òórùn rẹ̀ dà òun làwọn lárúbáwá ń pè ní rọ̀ìhánà òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam inú ẹgbàá wọ́ọ̀rọ̀ kan ó fi rọ̀ìhánà yìí ó fi ròyìn alhassan àti hussein ṣùgbọ́n fún àǹfààní ìtumà àní tú ní òdòdó tóòrùn rẹ̀ dùn tóòrùn rẹ̀ dá a tù ní àrítutu ojú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. radiyallahu anhuma kí ọlọ́run ọba kí ó yọ́nú sí àwọn méjèèjì àti òun àti bàbá rẹ̀. eléyìí a rí i pé nínú hikima ti ń bẹ nínú kí ọmọkùnrin kankan kó má gbẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam nínú rẹ̀ náà ni wípé òjíṣẹ́ ọlọ́run yìí òun la fi ká ìránṣẹ́ nílẹ̀ nítorí kí ìròrí jíjogún bàbá ẹni kó má bàa wáyé. ẹ ti rí i pé àwọn ọmọ tí obìnrin bá bí ilé ọkọ tí ó bá bí wọn sí láti wọn má. alhassan yìí ó ní qala hafidtu rasulillahi sallallahu alayhi wa sallama ó ní èmi ha látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wípé. دع ما يريبك إلى ما لا يريبك fi sílẹ̀ ohun tí o bá ní ròyìnròyìn nípa rẹ̀ ohun tí o bá ní iyèméjì nípa rẹ̀ ìlà máa la yàrí ìbò fìyẹn sílẹ̀ lọ síbi ohun tí o ní iyèméjì nípa rẹ̀ kò sí ráìd nínú ẹ̀. رواه الترمذي والنسائي وقال الترمذي حديث حسن صحيح حديثي قد يوكن أهاريك شيء علماء إسلام جوا من توكاسي wípé òun bẹ nínú àwọn àpẹẹrẹ tí ó fi hàn wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run fún un ní ẹ̀bùn ohun tí à ń pè ní jawami'ul kalim ká sọ̀rọ̀ nínú gbólóhùn díẹ̀ kọ́rọ̀ náà sì kó ìjọba púpọ̀ sínú. da'ma yaribuk ila ma la yaribuk. lọ́wọ́ bó ṣe mọ̀ yìí kò sí agbègbè fíkíù kan nínú ẹ̀sìn tí àdìsí yìí tí ó wọ̀ kò sí báàbù náà nínú fík tí àdìsí tí kò wọ́n mẹ́ àwọn olùmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa hadithi yìí wọ́n sì mú ọlọ́kùn ọ̀jọ̀kan àwọn àpèjúwe wa nínú ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn àti ohun tó ní láti ṣe pẹ̀lú sẹ̀mí lọ́pọ̀ ọgbà nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn iṣẹ́ ìjọsìn tá a máa ń ṣe a ó rí i pé eléyìí káàídà kan ni tó yẹ ká gbámú dáadáa ká gbàgbọ́ yé rẹ̀ dáadáa yóò wúlò fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àyè nígbà míì èèyàn ó ṣiṣẹ́ tán yóò bẹ̀rẹ̀ sí máa ṣe èméjì èèyàn ti àlùwàlá ó dá a lójú pé òun ṣàlùwàlá ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó sàlùwàlá yẹn ó ti lo àsìkò kan tó gùn díẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ṣiyèméjì nípa wípé ṣé àlùwàlá tó ń ṣe yẹn tó ti já àbí kì í já ṣùgbọ́n nǹkan kan dájú ìyẹn tó dájú ni pé ó sàlùwàlá. kò sí èméjì nínú pé òun ṣe àlùwàlá ìdí èméjì ń bẹ nípa rẹ̀ níbi báyìí òun náà ni wípé sálùwàlá yẹn ti já àbí tí ì ṣègbè ni tí ì inú bíbá yìí ohun tí kò sí èméjì nínú rẹ̀ kéèyàn padà sí ohun tí èméjì wà nínú rẹ̀ yẹn lè yóò gbé kalẹ̀ ń sìn òun náà ni àtàìjà rẹ̀ lọ sórí kò sí èlédì nínú rẹ̀ òun náà ni dídáni lójú pé a ṣe kí ni àṣàlùwàlá torí pé al-yaqin la yazulu bi-shakk ohun àmàdájú iyèméjì tàbí ròyìnròyìn kò lè gbé ohun àmàdájú kúrò ní ipò rẹ̀. inta ni ya kai ni pare bakana nigba mi eyan kinu eyan le kinu tan o ti o ti pari ibada yi o ti se tasbi lasiko to n se ibada naa lọwọ to n kinu iro iroyiro yi dakọ wa kanada rẹ nipa pe kinu yẹn dínkù àbò pé ṣùgbọ́n nígbàrà tó kírun tán ó ti tẹ ìbáàdà náà tán pẹ̀lú àdíọ́kàn pé ìbáàdà yẹn ti pé bẹ́ẹ̀ ni ròyìn ròyìn dé àwọn olùmọ́ni nínú irú ìṣesí yẹn yóò discountenance ìròyìn ròyìn yẹn iyèméjì yẹn kò ní ka kún kò ní ka iyèméjì yẹn kún. kò ní fi ṣiṣẹ́ ṣe nítorí pé tó dájú ni pé ìbáàdà tó ṣe yẹn ó ti ṣe kí ni ó ti pé eré ìfẹ́ pàtó ìjẹ́ sí pé nínú òòrùn sábà ń kírun lẹ́yìn ìmáàmù tí ìmáàmù bá dìde lọ rákà ẹlẹ́ẹ̀karùn-ún. tó sì dá wa tá à ń kírun lójú tá a kírun lẹ́yìn rẹ̀ ó lè má dá wọn ó lè má da gbogbo jàmá lójú ó lè dé yẹn méjì mẹ́ta lójú ó dẹ̀ lè jẹ́ pé èèyàn kan ló dá lójú pé a ti jí mẹ́rin yẹn ìmáàmù òun ní iyèméjì ó rò pé ni ó dìde lọ á tẹ̀síbí láti rẹ̀ pé ẹlẹ́ẹ̀karùn-ún ló ń kí tó bá jẹ́ pípé rákà ẹlẹ́ẹ̀karùn-ún náà ló bá ń kí nígbà tá a ṣe tàbíyèsí fún yẹn tóun náà tọ́nà bá ní kó ṣe istidraku pé ẹlẹ́ẹ̀karùn-ún lòún kí tí yẹn bá jẹ́ imam nínú rásìkò yẹn kí lè yàn ṣe èèyàn padà torí pé ẹlẹ́ẹ̀karùn-ún yẹn ó yàtọ̀ sí ìṣesí ẹni tó dìde lórí rákà ẹlẹ́ẹ̀kejì rákà ẹlẹ́ẹ̀kejì tó yẹ kó tó kó ti ṣe tàhíyà yẹn èyí ó fi jókòó ṣe tàhíyá kò jókòó kẹ̀dìdì lọ rákà ẹlẹ́kẹ̀ ẹlẹ́kẹta tó bá ti dìde tán kò ní kò ní ṣe kíni kò ní padà má torí pé inú òun náà ló sì wà ní sí ṣùgbọ́n torí pé ó ti ṣe nǹkan tá à ń pè ní intiqal kò ní padà má ẹ ó rí i pé ìyẹn yàtọ̀ sí ẹni tí ó dìde lọ ẹlẹ́karùn ẹni tó dìde lọ ẹlẹ́karùn yẹn kò sí justification fún àìpadà rẹ̀ kódà bó ti nà ró tán yóò ṣe kẹ́lẹ̀ yóò padà tọ́ yìí tí kò bá wá padà nítorí pé ìdóhùn bìlíìfù ni pé irun yẹn ò tí ì ṣe kẹ́lẹ̀ kò sí pé ẹni tí ó ń kírun lẹ́yìn rẹ̀ kò bá jẹ́ èèyàn kan ó lè jẹ́ títí confusion ti ìmáàmù yẹn kí ó ta bá àwọn tí wọ́n ń kírun lẹ́yìn rẹ̀ náà táwọn náà mọ̀ pé bíbẹ mẹ́ta ni bíbẹ kó tẹ̀lé ìmáà torí pé wọn kò dá wọn lójú ẹni tó bá dá lójú haramu ni kó kíra tẹ̀lé káwọn nínú olùsè sí yẹn èèyàn ní tẹ̀lé ìmáàmù dìde kí lèèyàn ṣe èèyàn jókòó torí pé èèyàn ní àlìyàkì èèyàn jókòó de ìmáàmù yẹn tí ó fi ka fati ara tẹ̀lé káwọn tiẹ̀ yẹn lọ́dọ̀ ní lórí ìṣirò tiwa nù lórí ìṣirò èmi tó dá mi lójú pé àdìkí mẹ́rin tó bá dá mi lójú pé àdìkí mẹ́rin mi gbọ́dọ̀ dìde tẹ̀lé ìmáàmù lórí ìrákẹ́rẹ́ kàánù kì í ṣe báwa tẹ̀lé táwa sáré wọn pé akẹ́rẹ́ fún la rákà márùn làwọn kì í ẹni tó dá lójú pé mẹ́rin dìde ò gbọ́dọ̀ ṣe kẹ́ni wọ́n dìde yóò dùn lè ìmáàmù kí ìmáàmù bá ṣe rákẹ́rẹ́ lẹ́ẹ̀kàánù yẹn tán tó bá padà wá yóò àti àtàhíyá torí pé èèyàn ní ní Eh, ìwọ ló mọ tó orí tó fi ń kí rákà márùn kéèyàn sàtáyà kéèyàn kéèyàn sálámà ìnáma jọ ilẹ̀ ìmáàmù ni yóò tẹ́ màbí yìí kò tí ì tu alẹ̀ ó dìgbà tí mo bá tu alẹ̀ kátó ṣe tó wù wá á dùn ó tó bá lọ tó bá dé tó sàtáyà tó bá sálámà làwọn àwọn tó ṣe yẹn ló kátó sálámà. المهم hadithi ó wọ gbogbo nǹkan tá à ń ṣe pátá gbogbo ohun tí ó bá mú àìní ní ìbàlẹ̀ ọkàn wá fún yàn ashak walqalaq yóò mú kéèyàn wà nínú oyè méjì yóò mú kọ́kéèyàn má balẹ̀ pé ṣé mo fún àbí ń fún ṣé mo gbà àbí ń gbà afẹ́ kí èèyàn fi kalẹ̀ kí ó lo ohun tí ó dájú ohun tí kò sí iyèméjì nínú ẹ̀ tí èèyàn bá wà nínú òòrùn tó bá ti iyèméjì nípa inú òòrùn ló wà ó wá ti iyèméjì nípa wípé ṣé irun yẹn ti pé mẹ́rin àbí kejì ìpè ṣẹ́kù ti wà ń bí báyìí sè probability kò ti pé fifty ni probability kó má ti pé fifty ni nínú nínú bẹ́ẹ̀ yẹn ń sìn máàlá yẹ̀rí búkà téèyàn bá sálámà pé ó yẹ kó ti pé òun náà kàn tiẹ̀ náà ní balẹ̀ yóò kàn tán ara rẹ̀ jẹ́ ni dá máa yẹri kò wá ní sálámà láàrin ìlà máa lá yẹri ìbò nígbà tí mo ti ní iyèméjì ń pa pípé àtà ìpè rẹ̀ yẹn ìdí ó fi mí lọ́kàn balẹ̀ ni pé kí n gbà pé kò tí ì ṣe kéde kò tí ì pé àìtí ìpé yẹn òun ni in tó dájú pípé àtà ìpé yẹn òun ni èméjì wà nù ẹ̀ bákan náà nínú muamalat nínú muamalat torí pé ẹ̀sìn kò fẹ́ ká wà nínú ashak ó fẹ́ kí á wà nínú ìdáraẹnilójú nípa àwọn nǹkan tí à ń ṣe gẹ́gẹ́ àwọn nǹkan tá a bá ń ṣe. nítorí ìdèrè gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ àtòmánìyàn ìfàyàbalẹ̀ àti ìsinmi tí ọkàn gbogbo ntí ròyìnròyìn bá ń bẹ nù rẹ̀ pátá kéèyàn ṣe kíni kéèyàn gbé jù sílẹ̀ nínú ìjọsìn ni nínú muamala ìwọléwọ̀de ni. الشيخ ابن دقيق العيد òun má di hadithi yìí má hadithi ẹlẹ́kẹfà hadithi ẹlẹ́kẹfà hadithi inna alhalala bayyin wa inna alharama bayyin wa baynahuma umurun mushtabihat alimami ibn daqiq al-eid ó ní hadithi yìí ó fara jọ hadithi ẹlẹ́kẹfà látàrí pé ntí tí alhalalu bayyin àti haramu bayyin táwọn méjèèjì bá ti dájú pé eléyìí halali ni eléyìí haramu ni àwọn nǹkan tí bá ń bẹ láàrin àwọn méjèèjì yìí dáa máa yẹrí ibùkẹ ìlànà àlá yẹrí ibùkẹ rẹ ibùkẹ wọ ìjọ àfúnyàn ní ìfọ̀kànbalẹ̀ náà ni pé kó ṣe kéré kó jìnà sí ìlú bàtú ṣe ti dénú àdínkù yìí náà faman ittaqa shubuhat faqad istabra alidinihi wa irdihi ó ti ó ti ó ti sá fún èyí tí ó mú ẹ̀rẹ̀ bá ẹ̀sìn rẹ̀ àti ìjọmọlúwàbí rẹ̀ kì í ṣẹ̀sìn nìkan àti ìjọmọlúwàbí kan tí ẹ bá rí ìrètí ò dáa ìrètí yóò fa ròyìnrò yìí nípa èèyàn nítorí kí kéèyàn lọ́ máa sin owó ní hòtẹ́ẹ̀lì lápèjúwe ẹ̀kọ́ oríṣiríṣi hòtẹ́ẹ̀lì ló wà àwọn irú àwọn roadside hotel yẹn tó yẹ pé eh, ní táwọn ń ṣe kì í ṣe pé bóyá mo ìrìn àjò ilẹ̀ sú eh, mo fẹ́ lọ́ọ̀jì síbi kan kí n sùn tó bá dọ̀la kí n tẹ̀síwájú nínú ìrìn kì í ṣe irú àwọn hòtẹ́ẹ̀lì yìí yẹn hòtẹ́ẹ̀lì ilé ìbàjẹ́ sàmú ilé ọtí ilé aṣẹ́wó. kí ìwà ló máa sinwó níbẹ̀ pé owó mi kú ni mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kí sọ́jí ni mo lọ mú èyàn ò ṣe istibrọ́ì fún ìjọmọlúwàbí ara yẹn torí pé gbogbo ẹnikẹ́ni tó bá rí kéèyàn jáde ńbẹ̀ àṣetọ́nù burú púpọ̀ yóò máa da ọkàn yín tó àwọn láàmú pé lágbájá tó lọ ọbẹ̀ ọ̀tọ̀ àbọ̀wọ̀n náà ti ń mu díẹ̀díẹ̀ yóò máa tọkàn rẹ̀ láàmú yóò máa tọkàn rẹ̀ láàmú tí kì bá ṣe ẹni tí ó ní ìkóra ró kúrò níbi ríro dáadáa sọ́mọ àyà rẹ̀ yóò da ọkàn rẹ̀ láàmú débi pé yóò bẹ̀rẹ̀ sí máa sọ pé lágbájá famori tó jáde ní ibi báyìí níjó ni ẹni tó bá gbọ́ òun náà máa sọ káàkiri yóò àti pé à tó bá kọsẹ̀ lọ́la ó ní à tẹ́lẹ̀ náà ẹni tí bá mu tí orí rẹ̀ ò lè pè é. wọn ò ká ọtí wọn ibi tí wọn orí rí ibi ọtí lọ́wọ́ rẹ̀ o. tó fà yẹn ni pé tó fa bóòlù ẹbí fẹ́ sọ̀rọ̀ mọ̀ títí in tó fà yẹn ni pé ẹnìkan rí tó jáde láti bò látàdúgbò hòtẹ́ẹ̀lì. sọ ẹ̀sìn rẹ̀ kò ní jẹ́ kí àbùkù kó ta bẹ́sìn gẹ́gẹ́ bí mùsùlùmí kò jẹ́ kí àbùkù kó ìṣe ọmọlúwàbí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń tu bí a ó ṣe ṣiṣẹ́ mi wa bí ṣẹ̀mí wa ó ṣe dáa bí a sì tún pàdé ọlọ́run ọba ní ìpàdé dáadáa kọ́ làwọn kó jẹ́ ká pàdé òun dáadáa. náà نقرأ حديث يعني رواه الترمذي والنسائي وقال الترمذي حديث حسن صحيح للفائدة العلمية وني حسن صحيح وني ó dà àwọn olùmọ̀ hadith hasan ẹ̀rí pé kí ẹ bá ti máa ń sọ wípé kì í ṣe gbogbo hadith ni ìlú fẹsẹ̀ rinlẹ̀ àwọn hadith kan bẹ̀ tí wọ́n lẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn afọ́ níbi di àwọn ìfẹ́ gbọ́ eléyìí torí pé tẹ́ bá ti tẹ́ bá ti ń enlighten àwọn èèyàn òun ni pé ẹ ti ń tilẹ̀kùn mọ́ àwọn afọ́ níbi di àrùn torí pé àwọn ti wọn èèyàn lè jókòó nísìn kó hun hadith ó lè jókòó nísìn sí i kó sì hun hadith zùmọ́ àti títí pé akẹ́kọ̀ọ́kùnrin la hadith tẹ tẹ sọ yẹn ta ló gbà wá inú tíra wo ló wà ẹ dá wàhálà lẹ́nu ó ní hasan sahih hadith hasan. صحيح لذاته صحيح لغيره حسن لذاته حسن لغيره ضعيف طيب ṣùgbọ́n ìmáàmù Tirmidhi sọ pé hasanun sahih ó kó ìròyìn méjì papọ̀ fájíjì kan apákan nínú àwọn olùmọ̀wọ́ criticize eré wọ́n ní hadith kan ò lè ìròyìn méjì àwọn apá kan nínú wọn wọn analyze àwọn sọ wípé ìdí ni wípé hadithi yẹn àwọn fi tí ìmáàmù Tirmidhi inú tíra rẹ̀ láwọn lọ́pọ̀ ààyè yóò sọ pé hasanun sahih yóò fi ìròyìn méjì yóò fi ìròyìn hadith hasan ìròyìn kan ni sahih ìròyìn kan ni sahih yẹn ó lágbára ju hasan lọ káàdì ti jẹ́ sahih ó lágbára ju kí àdì ti hasan lọ eléyìí lọ́wọ́ jẹ́ sí pé tí hadith kan bá jẹ́ hasan tọ́kan jẹ́ sahih tí mẹ́sẹ̀jì tó ń bẹ nínú eléyìí tó tako mẹ́sẹ̀jì tó ń bẹ nínú eléyìí á dúrọ́pù hasan fún èwo fún sahih a ní sọ pé wọ́n takora wọn á dúrọ́pù hasan fún sahih torí bó lágbára jùlọ. ṣùgbọ́n báwo la àdìsí ẹyọ kan ti kó ìròyìn méjèèjì yẹn papọ̀ wọ́n ní ó ṣe ṣe kó jẹ́ pé àdìsí yẹn chain of narration rẹ̀ ó ju ẹyọ kan lọ. ṣéènì ka, ìmáàmù Tirmidhi ṣe ìdájọ́ fún pé ṣéènì yìí nígbà tá àwọn personalities tí wọ́n gbà wá yìí tán nínú ṣéènì yìí status hadith yẹn hasan ni nínú ṣéènì míì nígbà tá a kọ̀ǹsídà status àwọn tí wọ́n gbà wá sahih ni ó wá sọ pé ìyẹn ni pé hadith yẹn ọ̀kan yìí ó gba ọ̀nà kan wá hasan ni ó sì gbọ̀nà míì wá sahih ni. حديث الأكيج لا الحديث الثاني عشر عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه حديث حسن رواه الترمذي وغيره هكذا لأبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل جرارة كي عليكم كي أتي جرارة كي وما min husni islam almar'i tarkuhu ma la ya'nihi eléyìí ń bẹ́ẹ̀ náà àwọn àdìsí tó gbajúmọ̀ dáadáa táwọn yẹn fi máa ń lò nílòkulò nínú dáadáa ẹ̀sìn islam ọmọ èèyàn tarkuhu ma la ya'nihi òun náà ni fífi sílẹ̀ rẹ̀ àwọn nǹkan tí kò kàn án ìyẹn ni pé kéèyàn fi àwọn nǹkan tí kò kàn yàn sílẹ̀. Si imbe ninu daada islam suhannallah kini tumile ti di pe arizi imbe na ohun arizi to gbajuma lori aha okoroko awon musulmi su gba agboyere o dori kodo o fara jo arizi atekuwa ahuna gbàtẹ́ bá ní bọ́dá ẹ̀ kírun tí ní pé àtẹ́kù àháhùnà ẹ̀rí pé ó takora wọn takuwa òun wá dà takuwa tiẹ̀ tó náwó sí gbáyà òfin fó gbáyà tí òjì ó kírun aléyìn òkírun wá ní takuwa àháhùnà ṣéyìn wá túmọ̀ sí pé ìrún ti kíra rẹ̀ nù. ọ̀kan nínú àwọn àfa sheikh muhammadu al-arifi hafizahullahu ta'ala wọ́n ní Riyadh làfà yìí gbé ní ní Saudi wọ́n ní àwọn wá ní bùkátà sí àti lọ gbé Madina fún àsìkò díẹ̀ kan àwọn wa ń bẹ̀rù kí irú àwọn tí ọ̀rọ̀ ní kà wọ́n tí wọ́n sì fẹ́ máa òkodoro ọ̀rọ̀ kí wọ́n má máa fi ọ̀rọ̀ wá ọmọ àwọn lẹ́nu ìgbé ibo ni sheikh lọ lónìí ẹ̀mẹ̀ taruwa wọn lónìí ẹ̀mẹ̀ ibo ni wọ́n sọ fún àwọn olọ́lọ́la wọ́n ní àwọn aṣọ fún àwọn pé nígbà táwọn wá dé ìlú Madina pẹ̀lú fámílì àwọn aṣọ fún pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bí ọ́lẹ̀ nǹkan kan nípa mi sọ fún pé minus ní Islam el-mar'i tarkuhu ma la ya'ni fẹ́ẹ̀tì mọ̀pọ́ ọmọ kékeré wọn ti fún káyí dànù so ẹni tó bá wá bàbá rẹ̀ wà ní salamu alaykum sí ṣe kọ́ wa ní minimum sin islam mari itarkuhu malaya lòun bá ń apply rẹ̀ sí gbogbo gbogbo nǹkan irú bọ́mọ̀ yẹn tí ń apply hadithi àti béèrè tí ó jọ tẹ́rùkù malaya ní àti tí ó ṣe bàbá rẹ̀ láǹfààní gan tí ó bá dáhùn rẹ̀ tẹ́rùkù malaya ní ìnáni bí bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ ṣe ń lò lónìí nínú dáadáa ìsìláàmù mùsùlùmí òun náà ni àwọn nǹkan tí yóò bá kán yà kí ẹ mọ kò lè yà rìbẹ́ẹ̀tì islam dínún jama almahafin ẹ̀sìn tí ó kó àwọn dáadáa sínú ni èyí ló bá tó jẹ́ sí pé ìròyìn xayiriya tọ́lọ̀ fi ròyìn wa nù Qur'an kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah taba tí a bá fi ṣiṣẹ́ ìdí ó ṣẹlẹ̀ ni pé ìdí ó mú wa jẹ́ àlùmọ̀ tó fi lóore jù tí gbogbo èèyàn ó máa láti kọ́sì mùsùlùmí kì í wo àwọn ẹlòmíì kọ́sì torí pé ẹ̀sìn tó pé ni lẹ̀sìn wa àní ah, bùkátà sí ká import nǹkankan láti bòmí ṣùgbọ́n kí ni ó mú kẹ́sì yẹn máa attract àwọn àwọn ẹlòmíì òun náà ni àwọn dáadáa kẹ́sì náà kó sínú àwọn dáadáa kẹ́sì yẹn kó sínú yẹn kò ní hàn àyàfi lẹ́yìn bá ń ṣe eré ìtànṣẹ́lẹ́wọ̀ yìí tá à ń ara wa sáwọn nǹkan dáadáa yẹn táwa ń fàwọn kẹ́dàdà yẹn ṣiṣẹ́ sí yíò wá mú káwọn èèyàn máa jàrán wa kó máa nífẹ̀ẹ́ sí pé èèyàn ló dáa báyìí àwọn sọ fún wọn pé gbogbo àwọn nǹkan tó tí mò ṣe bẹ́sì ní ṣe ṣe nìyẹn دين جمع المحاسن àwọn olùmọ́ fífi ohun tí kò kàn yàn sílẹ̀ ó wà nípò ẹ̀sọ́ fún yàn ó wà nínú in tí ó jẹ́ kí ìjẹ́ ọmọlúwàbí èèyàn kó kún pé bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá kó àwọn nǹkan tí kò kàn léyà من اشتغل بما لا يعنيه فإن إسلامه ليس بذاك الحسن إسلام اليوم ما tírú wọn tí wọ́n bá bára wọn láàrin àwọn tí wọ́n ti ṣe mùsùlùmí ẹ ò rí pé wọ́n kórìíra wọn ẹni tí yóò wá dàbí ẹni tí a fẹ́ sun nínú ẹni tó wá tó wá kúkú lọ fi kíni tó wá kúkú lọ fi bò rárá kó lè yá. tẹ́kùhùmá náà yà ni bákan náà ẹni tí ó bá kú àwọn nǹkan tí ò kán léyà kò ní nísìnyí ọ̀rọ̀ tí ó kàn yàn tí yàn lọ wádìí rẹ̀ tí yàn ò gbọ́ tán àbí táwọn nǹkan kò yí yàn nípa rẹ̀ kí ló túkù téèyàn ṣe ẹ̀yàn pé yàn ó tún ṣe kí ni yóò tún tẹ̀síwájú yóò tún fẹ́ mọ̀ sí i. subhanallah àwọn èèyàn kan bẹ láwùjọ wọ́n mọ irú iṣẹ́ yìí ṣe tí. wọ́n máa ń mọ èèyàn gan ju ara tiẹ̀ lọ òun èèyàn yẹn wọ́n mọ̀ ju ara rẹ̀ lọ. nígbà míì wọn ò ní mọ̀ pé ẹni táwọn ń sọ̀rọ̀ rẹ̀ ń òun náà ń bẹ níbi táwọn ti ń sọ wọ́n tún wá máa sọ ìdí èsì tiẹ̀ mọ́ ẹ̀ṣẹ́ tí <laughs> الانشغال بما لا يعني kò sáǹfààní kankan nínú òṣìṣẹ́ bẹ́ẹ̀ torí náà gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹni tọ̀hún ó ti kó iṣẹ́ wàhálà ó ti kó lera rẹ̀ lórí ṣùgbọ́n ṣé al-amru والنهي عن المنكر سوى تركه ما لا يعنيه ẹni tí ń ṣe kankan tí ò dá ní síta pàkíyèsí rẹ pé asalaamu alaykum eh, eh, mo ní pé mùsùlùmí ni eléyìí ò dá kí mùsùlùmí máa ṣeré haramu ni fún mùsùlùmí wa ni min husni islam al-mar'i tarkuhu ma la yani kí ló kàn pẹ̀lú mi <laughs> kò sínú dáadáa eh, islam ọmọ èèyàn kó máa dá sí tí ò bá kàn eléyìí àgbọ́yé rẹ̀ dorí kodò nù torí pé dáwà nǹkan tó kan gbogbo èèyàn ni tó kan gbogbo mùsùlùmí ni tó kan gbogbo mùsùlùmí ni dáwà eléyìí bàtà ni bàtà sọ̀rọ̀ sọ pé man ra'a minkum man khitabun lil uqala gbogbo yìí gbogbo ẹnikẹ́ni tó bá rí ní tí o da afẹ́kúkọ afẹ́kúkọ àrọ̀ rẹ̀ torí náà al'amuru bil ma'ruf kíkọ́ yẹn láti pẹ̀lú dáadáa àti kíkọ́ tí o da fún yẹn yẹn kò ní wọ abẹ́ tarkuhu min husni islamil mar'i tarkuhu ma la ya'ni. bẹ́ẹ̀ ń bẹ nínú dáadáa islam ọmọ èèyàn kó máa pe àwọn èèyàn sí dáadáa kó sì máa kọ aburú fún wa torí náà masuliya wà lórí wa gẹ́gẹ́ bí mùsùlùmí iṣẹ́ tẹ́sìn gbé kọ́ gbogbo wa lọ́rùn ni gẹ́gẹ́ bí a ṣe wí gbàdú ṣàlàyé sẹ́yìn ìgbé dáwà kì í ṣiṣẹ́ àwọn afáàlà kan ni iṣẹ́ gbogbo wa ni lọ́ba ní ọjọ́ tí Umar ibn Khattab radiyallahu ta'ala anhu tí ohun tó jáde lálẹ́ tó ń káàkiri ìgboro Madina bó ṣe máa ń ṣe lálẹ́ ó dìgbà tó bá dára wípé gbogbo ará Madina ti sùn kóhun tó lọ sùn òun sì ni Amirul Mu'minin olówó agbọ́ lẹ́ǹkùlé ilé kan tí ìyá kan sọ fún ọmọ rẹ̀ pé lọ gbé omi wákàtí láwàrà ìyẹn ni pé kí wàrà náà lè sàn kó lè pọ̀ owó tá a rí ńbẹ ó lè pọ̀ wọ́n rẹ̀ fèsì pé ta ní nínà bá wọ ọjà lọ́la ń kọ́ torí pé ti wá sàn àwọn aṣíwájú àwọn olórí tìgbà kan nù a máa wọ ọjà ní Muhammad sallam a máa wọ ọjà tí ó tọwọ́ bọ oúnjẹ táwọn èèyàn ń ta irú oúnjẹ sóúnjẹ dáadáa wọ́n fẹ́ mọ̀ irú oúnjẹ wẹ̀lẹ̀ ń tà fún wọn ṣé nǹkan dáadáa lẹ̀ ń tà fún wọn wọ́n wọ ọjà wọ́n wọ nǹkan táwọn èèyàn ń tà. ara ọmọ yìí ń bẹ̀rù kí àmírù múmi nínà wọ ìsọ fún màmá rẹ̀ pé ọmọ támírù múmi nínà wọ ọjà yóò wọ táwọn èèyàn ń tà tó bá rí pé wàrà wá sàn ó ní èrè ọmọ mi àmírù múmi nínà kò rí wa báyìí náà kò mọ̀ pé yá bomi sí ọlọmọ náà wá fún èsì pé ìrẹ̀ ìyá mi támírù múmi nínà ò rí wa ọlọ́run rí wa wọ́n ní Umar wa padà Umar wa padà sílé wa sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní kí èèyàn kan wà lábẹ́ ìjọba mi tó jẹ́ sí pé ń bẹ̀rù Ọlọ́run kì í ṣe ẹ̀rù àmírù lómi nínà ló ń bà ọmọ ọmọ ṣe wá àti ta ni fún ìyá rẹ̀ dáwà nínú ilé tọmọ bá ṣe wá àti òbí tóbi ṣe wá àti ọmọ tọkọ sí wáàzí fún ìyàwó ṣe ní kọ́kọ́ sí wáàzí fún ìyàwó rẹ̀ ẹlòmí ò ti wọ́n pé à ní máa ṣe wáàzí fún ìyàwó mi ò ní jó ní wọ́n ní wàá dáfà ìwà yín mà dá púpọ̀ níbi pé inú wa máa ṣe wáàzí ẹ̀rí tó yẹ ká gba wáàzí lọ́wọ́ yín. láà ìyàwó mi iná ọmọ wọn pé à kì í ṣe wáàzí fọkọ mi kò ní wọ́n pé à ẹgbẹ̀lẹ́ wáàzí ní àlára tiẹ̀ náà. ẹni tó bá ṣe wáàzí fún yàn wáàzí yẹn ọ̀rọ̀ pàkíyèsí yẹn ìpín ló yẹ ká pàtàkì kì í ṣe personality ẹni tó ṣe kí ni ẹni tó ṣe kì í ṣe personality ẹni tó ṣe ibi àwọn náà máa ti dà fà ògbọ́n tí lágbájá wí fún mi so àì sábà wò pé à rí àbáwọn àìdáṣe pọ̀ lára rẹ̀ tóun in tó sọ yẹn ọ̀rọ̀ òdodo ni torí àìdá díẹ̀ àìdá tó wà lára rẹ̀ kò sọ kò sọ in tó wí yẹn di nǹkan mi nǹkan tó wí yẹn ó sì ṣẹ́kù lódodo náà ni. so in tí wọ́n pè wájú yẹn láwò kì í ṣe personality kódà tó wájú tó bá ṣe ìpanu nìkan ẹni tó gbé ó ṣẹlẹ̀ láti gba anamahama sallam ṣèpọ́n anamahama sallam ó ní ṣèpọ́n ṣèpọ́n tó yẹ mọ̀ ó ní mo tilẹ̀ jẹ́ sí pé òpùrọ́ láṣẹ tá ni o ṣùgbọ́n lọ́tẹ̀ yìí òdodo sọ òpùrọ́ ni tí gbogbo ayé ma ṣùgbọ́n torí kójú òpùrọ́ yẹn àsìkò tó sòdodo kò wáyẹ ká sí òdodo yẹn náà ká sí mákìnnì ká sí mọ́rọ́ nígbàtí Abu mú lẹ́ẹ̀mẹ́ta ni tílẹ̀ bá má tábò rẹ̀ bá lọ sọ́dọ̀ òṣìṣẹ́ lábàá máa sẹ́lẹ̀ yóò ní ẹni tí ó wá lánàá bò ní wàá tí ẹ ṣe ṣe yóò ní olóhùn òní wá má mú mú òṣìṣẹ́ ọlọ́run ní irọ́ nípa yóò tún padà wá òṣìṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ń bẹ̀ ó ń ṣe wá ìwé òṣìṣẹ́ ọlọ́run pé àṣetánì kan lọ bí lọ fínà àbò rẹ̀ rà yóò padà wálé lẹ́ẹ̀kejì ó padà wálé lẹ́ẹ̀kejì àbò rẹ̀ rà tó mọ̀ sí bò ó sọ lánàá bò padà wá má ó ní ìyáálì òun ló pọ̀ òun ní tó ń fún wọn jẹ ni òun ò ní padà wá Abu Hurairah tó sọ dẹ̀ láàárọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹni tó mú lánàá bó ni wà tí ẹgbẹ́ olólùwọ̀n ní padà mú ní irọ́ ló pa yóò tún padà wá ó padà wá lẹ́lẹ̀kẹta Abu Hurairah tó lílé ìdí mo mú ọ yìí ní mú ọdọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ sallallahu alaihi wasallam wà ní dákun fi mí máa kọ́ lẹ́kọ̀ọ́ kan tí ó wúlò fún ọ tó bá fi mí lẹ̀ kílẹ̀ náà ó ní tí o bá ti dé orí ibùsùn rẹ tó o bá ti fẹ́ sùn ka ayatul kursi àṣetánù pa àtúwábù rẹ̀ lọ́wọ́ pa àṣetánù ní ń bọ̀ onye ó ní tó bá ti ka ayatul kursi nígbà tó fẹ̀gbẹ́ léyẹ̀ kó tó sùn ó ní ṣetánù kan ò ní lè súnmọ́ tí lè fi ma nígbà tó dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ní àbúrò rẹ̀ ni tí èèyàn rẹ̀ alẹ́ àná ó ní ìgbà tí mo mú mo ní máa mú dọ́dọ̀ rẹ̀ ni ó ní kí n fò wọ́n lẹ̀ wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ wọ́n lẹ̀ kọ́ kọ́ ó ní tí n bá ti mú ìbùsùn mi kí n ka ayatul kursi kí n tó sùn tí n bá kà àṣetánì ò ní súnmọ́ mi tí lè fi má ó ní sadaqaka wa huwa kadhub ó sòdodo fún ọ bó tilẹ̀ jẹ́ sí gbogbo rọ ni. àṣetánì náà mọ ọkọ ìyá rẹ̀ ó rò pé táyà tí kò sí ìbá òun ò lè dé gé òun ò lè dé bẹ́ẹ̀ òun ò lè dé bẹ́ẹ̀ sábà wo ayatul kùrùsí yẹn bó ṣe pàtàkì tó lónìí orí ahọ́n àwọn ọmọ mùsùlùmí mélòó ni ayatul kùrùsí wà. ṣètọ́nù fún rẹ̀ ó lẹ́ni tó bá ka ayatul kùrùsí ṣètọ́nù nílé súnmọ́ àníbíwájú àti òrẹ́rà lórí ó ní tó mẹ́rin tí wọ́n bọ́ láti jẹ ẹ̀ta ọjọ́ mẹ́ta lórí ara wọn tí wọ́n ti ń lọ tí wọ́n ti ń lọ sóò mẹ́ntàn oníbẹ́ẹ̀kẹ̀ ṣẹ̀tàn oníyẹn àṣẹ̀tàn àjẹtánì ló dá ayájú kùrùsí yìí fún Abu Huraira ànábì sọ́sẹ́lẹ̀m ti endorse ẹ̀ pé information tó fún ọ wà authentic tó ti bá ṣẹ̀tánì torí náà kódà bó jẹ́ sí bá ló ṣe wá àdí fún wa tó bá jẹ́ sí pé n tó sọ òdodo ni n tó pè wá sí n tó kù díẹ̀ káàtó lára wa ni ká má wo torí pé Jésù ká má ṣe kíni ká má gbà lọ́wọ́ rẹ̀ torí náà kọ́kọ́ kó ṣe wáàzí fún ìyàwó rẹ̀ kíyàwó kó ṣe wáàzí fún ọkọ rẹ̀ kí ọmọ kó ṣe wáàzí fún eléyìí tá a bá ń ṣe bàbá ṣe ń ṣe sí bẹ́ẹ̀ ni àwùjọ ó máa dá sí bẹ́ẹ̀ làwa náà ó máa dá sí. torí léde kúkúrú ṣíṣe amúrú bil ma'ruf wan nahyi 'anil munkar kò wọ abẹ́ tarkuhu ma la ya'ni tarkuhu ma la ya'ni nítorí ìdílé ó yẹ kí mùsùlùmí kó fi ilé ṣe ẹ̀rí pé ẹ̀mí yẹn bó fu yẹ àwọn àwọn nǹkan tí yóò kàyà ìwú ló lọ kí ló lọ sí mbẹ ìjó ni ó dé yàní gbogbo ẹni tí ń gbé àdúgbò ni èèyàn ní dosias of information nípa wọn nígbà tí èsì ẹsẹsẹ. gbogbo ìgbà tí èèyàn bá ti kó irú àwọn nǹkan báyẹn léra rẹ̀ lọ́kàn òun gan ò ní ní kíni kò ní nísìnyí kò ní nísìnyí nínú sẹ̀mí rẹ̀. anabi muhammad sallam ó sọ fáwọn sábẹ́ lọ́jọ́ kan ó ní ẹ má máa gbé. ọ̀rọ̀ ara anyị waba bá ẹ má sọ ọ̀rọ̀ ara anyị fún mi ma. yẹni pé nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin yín níbìkan kẹ́nìkan kó mọ̀ wá sọ fún mi pé ìrè lágbájá ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àbí lágbájá wí báyìí wí báyìí wí báyìí wí báyìí ṣé ní ìdí wí báyìí ní nítorí pé mo tí mo bá pàdé kí n pàdé rẹ̀ pẹ̀lú ọkàn fífúyẹ́ sallallahu alayhi wa sallam. lọ́pọ̀lọpọ̀ àwọn àyè àwọn iléeṣẹ́ àwọn olórí olórí mi ò bẹ̀ ìyá wèrè jíjẹ́ náà rẹ̀ tó tán ìdíkú fẹ́ mọ̀ ìyẹn ibo ló lọ ibo ló wọ̀ kí ló rà ìlú léwo ní ń kọ́ ibo ló ti rówó ibo ló ti ṣe gbá ìdí máa fi ìdí òfìlé ayé tiẹ̀ tí ó mọ̀ fi ṣe nù àwọn èèyàn tó jìn jíjẹ́ lábẹ́ rẹ̀ wọ́n pọ̀ kódà gan níbo mi wọ́n tún máa rìkúrútì àwọn tí wọ́n máa gbé ibi tí àwọn tó ń gẹ̀ẹ́sì pé òun tí ó yàtọ̀ sí pòun náà ń lọ ní mú fílẹ̀ yóò tún láwọn kan tí yóò mọ̀ pé ẹmọ wa sọ ẹni tí máa ń ṣẹlẹ̀ fún mi kò wá ní nísìnyí nínú sẹ̀mí òun la pè lólórí o ṣùgbọ́n látòrí gateman tó fi dé orí the next person in position sí sí gbogbo wọn kò sí ẹni tí ò ní kò sínú sí nítorí pé wọn ti lọ sọ pé lágbájá kan sọ pé tí sọtásìkò sálárì wa bá ti tó lọ́nà lọ́wọ́ lọ́mọ náà ti gbọ́ fẹ́ travel torí kò mọ̀ bá tètè sanwó oṣù wa ọmọ èèyàn ní gbogbo wa gbàrà kí lágbájá yẹn tá a bá ti parí rẹ̀ lọ́la salamu aleykum a máa fẹ́ yín sí ṣùgbọ́n inú ọkàn wa ń kọ́ ìwọ ni wọ́n lò sọ pé báyìí àbí ìwọ ni. ṣùgbọ́n gbogbo èèyàn ló ti sọ pé báyìí gbogbo èèyàn ló ti sọ èèyàn ni kò lọ́ọ̀rẹ́ kankan láwùjọ torí pé ó ti gbọ́ pé èèyàn wí ó ti gbọ́ pé tọ̀hún wí ó ti gbọ́ pé tọ̀hún wí yàtọ̀ sí yàtọ̀ sí àwọn èèyàn tó gbọ́ àwọn èèyàn tó wọn náà lọ fi tó lọ fi mú fúnlẹ̀ gbọ́ kò wá ní sí ìsinmi kò wá ní sí ìtumọ̀ fún kíni fún sẹ̀mí àjọṣepọ̀ nínífẹ̀ẹ́ ara ẹni ríran ara ẹni lọ́wọ́ ìfi jẹ́ ọmọ àyá hàn rẹ ní sẹ́sì islam kọ́ wa ẹ wà wà tì láàrin àwùjọ àwọn mùsùlùmí nítorí irú àwọn nǹkan báyìí ẹ wà wà tì láàrin àwùjọ àwọn mùsùlùmí kí ọlọ́run bá kí ó ṣọ́ wa nítorí ìdílé òbí kò ní sọ pé mínísítì islam ilmari tẹ́kù mọ́láyà níhìn kó sì máa wà wọn ọmọ kún wọn rìn gbẹ́ kí wọ́n máa wọ́pọ̀ lọ tó ní n tó bá wù wọn ni kí wọ́n ṣe torí pé mímú sùn ìsáàmì mari ìtọ́rùkù wọn máa láyà ni. ó anfusakum wa ahlikum náírà lọ́lọ́run wí ọlọ́run pa ọpa ọpa àwọn olùgbàgbọ́ òdodo láti pé kí wọ́n ṣọ́ ẹ̀ ara wọn àtàwọn ìyáálì wọn kúrò níbi iná kan ìyá náà ìyá rẹ̀ lè. sọtẹ́rùkù hùmá láyà ní kò ní wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ọwọ́ ẹ̀hẹ̀ mú ntí ọlọ́run ọba kó sábẹ́ ìkápá rẹ̀ tí kò ṣe àwọn ojúṣe rẹ̀ tẹ́sìn là kalẹ̀ tẹ́sìn ṣe lọ́rùn àyàn lé lórí tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmà kò ní lọ ábìrè rẹ̀ torí náà kí a máa sì àdìsí gbọ́ kí a máa gbèsè ibi tí kìí ṣe àyè rẹ̀ gbogbo àwọn responsibility tí sẹ́ríà gbélé wa lórí hadithi yìí kò ṣe kí ni kò wéèvẹ̀ fún wa bẹ́ẹ̀ àwọn nǹkan tí kò kàn wá tí kò ní láti ṣe pẹ̀lú dáwà tí kò ní láti ṣe pẹ̀lú àtúnṣe ìlú bá ọlọ́run gan sọ pé la khayra fi kathirin min najwahum illa man amara bi sadaqatin aw ma'rufin aw islahin bayna an torí pé látìgbà tí yẹn bá ti tí yẹn bá ti ń ṣe tẹ́rùkù tí yẹn bá ti tí bá ti ń wá nǹkan tí yóò kàn káàkiri yẹn tí kò fi àwọn nǹkan tí kò kàn sílẹ̀ yóò máa ṣokùnfà kóhun náà máa ìwádìí yóò ṣokùnfà tí yẹn máa sọ̀rọ̀ yóò máa wí àwọn nǹkan tí yóò yẹ torí pé ó fẹ́ mọ àwọn nǹkan tí yóò nítorí ìdílé kí um, uh, kí a sọ́ra kí a wo òye sí àwọn nǹkan tí a ń ṣe torí pé àsìkò yóò pọ̀ àsìkò tó kúrú ni yàtọ̀ sí yẹn kò sẹ́ni kankan tí wọ́n tí wọ́n sọ títí rẹ̀ pé eh, ìwọ okùn twenty years wọn tó lò kò sẹ́ni kankan tí wọ́n fún ní déètì ìjọ tí ó lọ tábà sọ pé yẹn tó bá ti kú bíi three weeks máa padà sọ́dọ̀ ọlọ́run so àsìkò tí yóò sí yẹn èyí wà lọ́mọ fi ṣe àwọn nǹkan tí yóò wúlò máa fi wá sàmà um, ìròyìn nǹkan táwọn èèyàn ń ṣe káàkiri àwọn nǹkan tí kò kàn yàn láti pé kò sí ìtumọ̀ fún irú àwọn nǹkan báyẹn mùsùlùmí òun ló mọ rírì àsìkò òun ló mọ pàtàkì àsìkò mùsùlùmí yóò lo àsìkò rẹ̀ fún àwọn ohun tí ó ṣe ní àǹfààní ní ayé àtàkìyàmà kí ọlọ́run bá kí wọ́n ṣàkíwá ṣe kóńgẹ́ dáadáa nítorí àsìkò báyìí ni a ó bí ibi láti tabaraka wa ta'ala tó náà bá sọ ju ìjókòó tí ó ń bọ̀ lọ a tẹ̀síwájú látòrí hadithi àmà ẹlẹ́kẹ̀ẹ́tàlá wallahu ta'ala a'lam.